pẹ̀lú tọmọ rẹ ó lè fún ọ nísinmi a kì í wọ́kọ̀ o kò fẹ́ fòbí nísinmi when are you gonna change for good akínyó akínyó akínyó akẹ́jù ṣé kíkẹ́ ló sọ ọ́ di báyìí o akínyó akínyó yípadà sí rere akínyó akínyó akínyó. Ṣaléwájà torí pé mo sọ fún un mo ní mi ò ṣiṣẹ́ yìí mọ́ after èmi náà ni mo initiate sínú iṣẹ́ yìí bí mo dẹ̀ ṣe initiate yẹn ó yẹ kó yí padà ni bí èmi náà ṣe yí padà so mo dẹ̀ ṣì wò pé bóyá ó tiẹ̀ máa yí padà ó tiẹ̀ máa yí padà torí Janet ló lọ yìí ààrí mọ́ bóyá ó kú ni o bóyá ó sọnù ni o bóyá ó lọ rámirámi bóyá ó rèrè gbé lọ ni kò sẹ́nìbọ̀dì tó mọ̀ ọ́ so nǹkan tèmi ṣe ń tíra láti sọ ni pé kó yí padà ṣáléwá ìwọ náà sọ̀rọ̀ náà ẹ gbogbo nǹkan tó ń sọ náà is just for our own good Janet ló ti lọ ó kọ lọ àmọ́ bó ṣe end ìgbésí ayé bóyá ìwà láyé ni o bóyá kò sí láyé mọ́ ni o àmọ́ ẹ ọ̀rẹ́ mi ìwọ náà consider kó ro gbogbo nǹkan tó sọ pé just for our own good. Linda mo gbọ́ nǹkan tó sọ àmọ́ ṣoríjọ́ kìíní àná ló ń kẹ́ ìgògògògò ló ń kígbe jù nínú ilé jẹ́jẹ́ ń jẹ́jẹ́ mi ni mo jókòó sáyé ara mi tí mò ń bá àwọn méjèèjì tàjọ ń gbénu létí mi bá wọn ṣe pààrọ̀ orí burúkú tán ni wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní kémi wá ṣe pààrọ̀ o tẹ́ pé ti máa rìn ìsàpá ọ̀tún wá ní mímọ́ rìn ti máa rìn ìsàpá ọ̀tún wá ní mímọ́ rìn ó ṣe wá jẹ́ ìgbà tí èmi wá gbé pààrọ̀ wọ̀ tí mo pààrọ̀ ìgbà tí yàn wọṣọ lórí délé pé òun gbà Jésù lójijì yes tí Janet bá kú a lè sọ tó bá sọnù a mọ̀ ó wá sọ pé torí pé torí ti Janet òun gbà Jésù òun kò gbà Jésù ni o ṣé sìn àwo ah, jọ torí ọlọ́run èmi ń sin lójijì mi lè dé gba jésù so kí ọkọ má fi ògùn yẹn kó má fi kọ́ mi lọ́rùn kó má lè fi mi lé mi lára. ọ̀rẹ́ mi mo understand gbogbo point to make òótọ́ ni gbogbo nǹkan tá a ṣáàjì jọ ń sọ but all the same gbogbo differences tó wà láàrin yín mo fẹ́ kẹ́ clear mi ìfẹ́ wàhálà mọ́ láàrin yín abeg eh, abeg abeg ọ̀rọ̀ yín yé mi so ẹ̀yin méjèèjì ẹ ti jọ ṣe mítìn lórí mi àbí ó ti mú ọ̀rọ̀ sí church ó ti ń preach bible for ẹ not like that ó yé mi ó ṣètò ó ṣètò ti gbọ́ ṣùgbọ́n nǹkan tí mo máa sọ fún ẹ̀yin méjèèjì ni wípé ṣorí pààrọ̀ yìí ẹ mi ò tí ì ṣe débi tó lámì tó lápẹ̀rẹ̀ tí mo sọ fún ẹlẹ́kọ̀ọ́ yẹn wọ́n fi hmm. pààrọ̀ nkọ́lé wọ́n fi lọ lóyìnbó wọ́n dẹ̀ fi ra mọ́tò mélòó nínú gbogbo nǹkan tí mo sọ yìí òun ni mo ti ṣe ṣé gbogbo ìlú sọ fún mi jọ́kẹ́ àná kí mo máa ṣe àbí nísìnyí o ṣe wá fẹ́ gbọ́ èmi o ọmọ ṣalé wa èmi máa fi pààrọ̀ yìí máa fi ṣe gbogbo nǹkan tí àwọn òṣìwájú tí wọ́n fi ṣe tí ó bá tẹ́yìn lọ́rùn ẹ̀jọ̀ torí ọlọ́run ẹ̀rọ àfimí sílẹ̀ ṣóyè yìí. above all ẹ ṣáà máa lè clear differences tó wà láàrin yín because mi lè máa wò yín kẹ́kọ̀ọ́ máa jà kẹ́ máa ní misunderstand because of nothing can you just please. on one condition. which condition. yes tó bá ti ń gbàdúrà ẹ̀ kó má máa fi máa disturb mi mọ́ because mo máa ń gbọ́ tó máa ń pe orúkọ mi wípé ṣàléwà kó lọ́run ìlọ́kọ̀ padà jọ tó yẹ lọ kó lọ́ máa yé mi lọ́kọ̀ padà o pààrọ̀ mi rè sí fi sílẹ̀ tó kó má lè bá orúkọ mi sínú àdúrà ẹ̀ mọ́ kó má gbàdúrà fún rẹ̀. yes take it easy my dear. okay jẹ́ àgbà gbogbo kìíní that difference is I want you to clear it so eh, that we go on. àti clear. mo tún mo kàn mọ́ lọ́kọ̀ ni pé torí pé ńgbà sí tọ̀dọ̀ mi náà mú ṣe ju títí ẹ lọ ọlọ́run bá tó wò nínú àná ẹ tó yí mi padà àbá mi ṣàlùwà. gbàdúrà fúnra ẹ bá gbàdúrà fún wọn jù kí ló dé gbọdọ èrò tó wọnyí lọkùnrin kọlọ yìí lọkùn padà kí ló dé tí ọkọ bá sọ ìyẹn mi tó kẹ́ mi wá di bọ́ọ̀lù ṣàlùwà ò fẹ́ gbọ́. bọ́ọ̀lù ègè lèmi náà mo gbàdúrà mi pé jésù jésù gbọ́. bàbá gbàdúrà fún ọmọ rẹ gbogbo ètò ìjẹ́ òṣèlú wọn jẹ́ olùwàsódìbìtẹ́lẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe ìbá ti lọ síbi tí a lọ́la olùwàjẹ́ orúkọ pápá dé olólùwẹ̀ ṣe àánú fún. kálí mẹ́kàrà mi gbàdúrà lọ́wọ́ jésù kristo olúwa wa Amen. Amen. orúkọ jésù hallelujah hallelujah hallelujah hallelujah eh, ẹ ṣe rí ohun tí mo ní fún yín òun ni pé ìwọ̀nba tó kù nínú ìrìnàjò tètè bẹ̀rẹ̀ yìí kò ju pé ìgbàgbọ́ yín òun ló kù tó lè ṣe. perfume yìí ṣẹ́rí ẹ̀ nílé lọlé ní alẹ́ ìmọ̀ nínú yàrá òkun ni ẹ máa sùn lójú àmọ́ kí ẹ tó lọ ní àárọ̀ ọ̀la ẹ máa ní láti dáná sun pálí yẹn pẹ̀fíìmù inú ẹ̀ ẹ̀ sọ sínú báàgì yẹn tí ẹ bá ti wá lọ síbi interview yín ní ọ̀la ẹ̀yẹn ṣáà tẹ̀ sí ara kẹ̀dẹ̀ lọ pẹ̀lú ìgbàgbọ́ ohun tí ẹ̀ ń wá lọ síbẹ̀ àbọ̀sìn lọ́wọ́. ẹ ṣe ẹ̀rọ ìgbà ẹ fi dá mi lójú pé tí mo bá lo pẹ̀fíìmù yìí iṣẹ́ tí mo fẹ́ lọ gbà tí mo fẹ́ lọ ṣe interview fún lọ́la wọn máa mú mi torí pé mo ti náwó mo ti nára lórí iṣẹ́ yìí. ní agbára ti ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn ìgbàgbọ́ tí ó ti ṣiṣẹ́. wọ́n á fi dá yín lójú pé tí wọ́n bá fún mi ní iṣẹ́ yìí èmi náà ṣe ìṣe ọmọ sí bàbá fún mi. ẹ ẹ fún gbílẹ̀ fọlọ́ ẹ bàbá lọ. 真的可以。 ẹ̀gbọ́n ẹ ẹnu ọ̀sùn lèmi wà nígbà tí mo ti gbọ́ tẹ sọ fún pé kí wọ́n bá yín bíbà mo kọra fiṣẹ́ lẹ̀ ni nígbà tẹ ní aago méjì mi ò lè gbọ́dọ̀ lé tẹ tó fẹ́ ṣe mí láàánú òní ń sáré bọ̀. so dẹ̀sìn ìbílẹ̀ kí ló fẹ́ kí n ṣe fẹ́ báyìí. ẹ rí question tẹ bèèrè lọ́mìí yẹn da gan nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi sìn nípa ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀gbọ́n gbogbo ọ̀nà tẹ́lẹ̀ bá mi wá ẹ bá mi wá better job ṣe iṣẹ́ tí mò ń ṣe yìí pé kò rí lè dùn mọ́ mi nínú but mo wá iṣẹ́ kan tó ń pẹ́ at least máa ń tiẹ̀ lè máa rọ́wọ́ mú sẹ́nu màá tún máa lè máa rí nǹkan tọ́jú nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀gbọ́n. iṣẹ́ ló fẹ́ àjẹsí. iṣẹ́ mo fẹ́ o. má wọrí má bẹ fẹ́ àwọn ọ̀rẹ́ mi ṣùgbọ́n. ẹ̀gbọ́n ẹ ṣé gan-an o. má wọrí tó bá ah. ti mọ orúwọ ti mọ àwọn èèyàn ṣùgbọ́n. ẹwọ ah, ẹ ṣé gidi gan. ìwọ náà ń sọmọ orú ẹ ṣùgbọ́n. màmá tó ṣáà máa pè mí ṣùgbọ́n. àmì àti àmì máa ah, pè yín ẹ̀gbọ́n ẹ ṣé gan-an. ọlọ́run máa ṣe o ní tó fẹsẹ̀ ṣá láti bí dábúlé ẹ̀gbà ó jìnnà Agége sábúlé ẹ̀gbà wàá ṣàjàre yàgé ṣáàtì gbà kan náà. ibo ló wà mi ò rí ẹ ok má bọ̀ má bọ̀ wá. ẹ wo ah, ẹ wo mo sáré bọ̀ sórí sí

gbẹ́nu dáadẹ́. àgbà kalẹ̀ bàmí ok kí lè fa dájú ọ̀yìn pé mo mọ̀ dáadáa nọmba fifteen akínyẹlé street ló ń gbẹ́ lọ́jọ́ ta jálẹ̀ ah! wa. má sọ̀rọ̀ ju wọn ní wọ́n ti bẹ̀rẹ̀ kàmá. wọlé wọlé wọlé sí mọ́tò ah, mà ṣe o ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ pé mo sọ fún ẹ tó pé nǹkan tó ń wá ń di akọ̀ṣù kó má kàn ń di ewùrà àfìgbà tó kọ̀ dínú yọ̀pọ̀ èmi gangan tí mo ní ṣe ìtẹ̀sínú iṣẹ́ yìí mo ti jáwọ́ mo wá bẹ̀ẹ̀ tì í pé kò jáwọ́ onírọ̀ o ò tí fi kọ́lé o ò tí fi ralẹ̀ o ò tí fi délé òyìnbó ṣótọ́ o ilé àtìlẹ̀ náà òun ló padà ra yìí o àrùn kò gbóògùn mọ̀ pé mi ti kú tèmi mo dẹ̀ ti gbà kádàrá mi àbúrò kẹjọ bóyá kò mi lọ sọ́dọ̀ pásítọ̀ ẹ kó gbàdúrà fún mi bóyá lè rí kan ṣe sí i. Oh, ó ti bọ̀ èmi gangan fẹ́ra mi sí bá tẹ̀lé ọ̀rọ̀ àwọn èèyàn ni mi ò ní dúró tì ẹ́ because kó má lọ kó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ti sí ẹ kó má lọ kó bá mi the only thing tí mo kàn lè ṣe fún ẹ ni pé kí n máa bẹ ẹ̀bẹ̀ lọ́hùn kó bẹ ẹ sún ọjọ́ ìyá ẹ kó bẹ ẹ sún síwájú kó dẹ̀ bẹ ẹ sún ọjọ́ orí ẹ àti kúkúrú ẹ àti gíga ẹ àtẹ̀mí ẹ kó bẹ ẹ sún síwájú kó má lọ kú ní kékeré that's the only thing tó kù fún ẹ ó ti ṣe bí kí pokùnso àbí kí oh. gúnra mi pa. lórí pé o pokùnso kó o tún para ẹ̀ gan-an wàá jẹ̀bi láyé wàá tún jẹ̀bi dọ́run. ṣẹlẹ̀. ṣàlíwá. akin akin. kí ló ṣẹlẹ̀. Ah, ah, ah. ebi e, ló ń ṣe ní. mo fẹ́ wá wò yàn bíbá yẹn. ta ló wá wò. fm. fm ọmọ ọmọ ṣọmọ ṣáyé wá di àwọn àǹfààní àdúgbò ní lára àǹfààní àdúgbò. Ah! aláàánú mi fàáyítẹ́ mi ilé àwọn eléyìí àwọn eléyìí aṣeniláàánú má bójú ẹ̀yìn àwa ti rí yín o ẹ yàtọ̀ sáwọn smelling o ẹ get àti gbọ́ story wọn deport wọn wálé mi wọ́n kàn ṣe bí ìgbà tó return ní ìní ẹ get wọ́n return ó yá jẹ́ máa sọ fún wọn customer care máa fetí ẹ gbọ́ sórí ẹni tí wọ́n ń pè ṣàlẹ́wà yìí àwa ti lábẹ̀ tí òun ṣe kékeré ẹ get mo ṣọ́ọ̀tì gbẹ̀yìn ni o ṣọlá ìfún àdúgbò àwọn eléyìí wọ́n ti bàfin jẹ́ gbogbo ìgbàlẹ̀ gbogbo ìgbàlẹ̀ wọ́n ti kobo ẹgẹ́t ṣọlá ìbò ọ̀gán ṣe wà lásán mi ò ní nǹkan bá ẹ sọ o ìjà wa sì kọ̀ntínú ìwà àtàwọn tiẹ̀ sáré lọ kó bọ́ọ̀tà destiny àbí kí lorúkọ ẹ hm. náà ṣàlọ wa sọ pé ìbọn tí o sọ ẹ pé irọ́ ni. Oh, oh, you can explain. What you? Um. kò sọ̀rọ̀ lẹ́nu ọmọ ẹyẹ olórí burúkú fọlọ́ọ̀ṣì kí lẹ fẹ́ bí. ẹ̀gbọ́n ẹṣẹ́ jàre mo rí ẹ̀yin lálàánú mi ẹ̀rọ méjì ọ̀dàbíńdà ọbẹ̀ ni hòtẹ́ẹ̀lì kan ló ń gbé ẹ lọ yẹn o ó lọ bá wọn tiẹ̀ lọ bá wọn kọ́sítọ́mù ẹ̀ olóṣù ó ti padà sẹ́yìn ó ti padà lórí burúkú kí lọ fẹ́ bí. ṣe mí mọ́ tí bá mú ṣe mí sì máa fi jẹ́ òròkè amúgbàmí àlọ́sọ́nù tí bá lo ọ̀bẹ láti fi gé nǹkan gbogbo ọ̀bẹ líle rókè ti sọnù tó torí títẹ̀ mi olójú rẹ̀ tó bá fi ṣe pọ̀ mọ́ owó kan tí ẹ̀ ṣe gbìyànjú díẹ̀ tó ṣì máa fi wà ìyàwó fún mi mi ò gbọ́ òwe fún mi tó mi ò gbọ́ ooo iṣẹ́ ajé iṣẹ́ ajé iṣẹ́ ajé. wọn submit proposal lórí eh, supply ẹni sà ṣe rí bẹ́ẹ̀ ṣe wá rí àwa iléeṣẹ́ wa àwa náà máa ń supply mọ́tò gan-an ọ̀ndà hmm. bulldog ọ̀ndà civic ọ̀ndà caterpillar ọ̀ndà eget eh, toyota toyota gbogbo mọ́tò ẹ̀ náà ń supply àwọn dáfọ́tẹ́ máa ń rí tó máa ń lọ sọ́ngbó sóṣòdì yẹn tó ń gba installment lé lórí àwa la kó wọlé most of them hmm. ṣe rí àwọn na pep tó ti ẹ̀rọ ń wọlé àwa la kó wọlé àtàwọn kadà bajaj. ilẹ̀ sọ́pọ̀ àwọn arúgbó bajaj. Eh, àwọn kan tó máa ń bẹ fẹ́ẹ̀fẹ́ fẹ́ẹ̀fẹ́ àwọn alákó really bẹ́ẹ̀ni sá. <laughs> i'm really really impressed um, ló máa fi dákẹ́ máa ṣe dáadáa you know àwọn kan láti deal pẹ̀lú you know wọ́n sọ pé i can't ní last year then kò pẹ́ síra wọn wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí develop fraud. kẹ́sà our broke dealers we are good. sorry having a conversation with a client a respectable client at that please hold your breath. <laughs> sorry i'm very sorry for that mo ń bọ́ yín lọ i'm really enjoying your profile. Eh, so eh, bẹ́ẹ̀ ni ah, supply it tàwa ó sharp gan. so gẹ́gẹ́ bí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn can you imagine opportunity comes but once tó bá rí opportunity yẹn ó yẹ kí èèyàn make the best use of it afun opportunity on supply motor like the space of uh, three months motor benson develop fault akpe maintenance department you know we are experiencing fault on these cars the next number is already they can't do anything about it i try to get in touch with that. Up to, no, up to no avail. Can you imagine? Now she's coming back to get another contract another year. Doesn't make sense. Lè fún ọ ní sinmi, a kì kò fẹ́ fòbí ní sinmi. When are you gonna change for good? Akiyo Akiyo, Akin Akẹ́jù ṣé kíkẹ́ ló sọ ọ́ di báyìí o? Akin Akin yípadà sí rere. Akiyo Akiyo Akiyo.